ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run bàbá wa a dúpẹ́ wípé a wá sí àkókò tí ó ṣe pàtàkì báyìí bí a ti fẹ́ wo inú ìwé mímọ́ à ń bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ó ti máa ṣe àlàyé gẹ́gẹ́ bí a ó ti máa ka ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ni wípé ẹ ó fún olúkúlùkù wa ní oore ọ̀fẹ́ láti fi ààyè sílẹ̀ fún ẹ̀mí mímọ́ láti ṣe ìtumọ̀ nǹkan wọ̀nyí fún wa láti là wá lóye láti là wá lójú láti jẹ́ kí òkùnkùn ọkàn wa kí ó pòórá à ń bẹ̀yìn wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sínú ọkàn wa wípé a ó dìde pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run a ó rìn ní ọ̀nà tí ó yẹ ọ̀nà tí ó lọ sí ilé ògo tààrà wípé bí ẹ ó ti máa ṣe wá lójú bí ẹ ó ti máa là wá lóye wípé a ó tẹ̀lé ọ̀nà yìí gan-an tí ẹ là sílẹ̀ fún wa wípé gbogbo ọkàn tí ń ṣáko ọkàn tí ń ṣe àìgbọràn ọkàn tí ń ṣe orí kunkun sí ọ̀rọ̀ ọlọ́run ẹ ó lé wọn jìnnà sí wa lórúkọ jésù adúpẹ́yẹpẹ́ ti gbọ́ ẹ gba ọpẹ́ àti ìyìn wa ẹ sì máa bá wa lọ nínú gbogbo ìta ó ṣe ní títí ìsìn yóò fi parí lórúkọ jésù kristi olúwa wa. láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni ọlọ́run ti ń fi ojú rere oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ hàn fún wa nítorí wípé ó ń fún wa ní ààyè láti wo àwọn nǹkan tí ó ṣe pàtàkì tí ó ṣe kókó nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ ọdún yìí <clears throat> Ọlọ́run ti fún wa ní àwọn àpẹẹrẹ àti àwọn oríṣiríṣi ẹ̀kọ́ nínú ìwé mímọ́ láti jẹ́ kí a mọ ipò tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n wà nípa ti ẹ̀mí ó sì ti jẹ́ kí a mọ ìfẹ́ rẹ̀ àti ìlànà rẹ̀ nípa ìdáǹdè àti ìgbàlà ọkàn wa bí a ti ń kẹ́kọ̀ọ́ sí tí a ti ń rí àwọn ohun ìjìnlẹ̀ nípa ẹ̀dá àbínibí ti ènìyàn àti nípa àwọn ẹ̀ṣẹ̀ àti ibi tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn bẹ́ẹ̀ náà la tún ń rí ìfẹ́ Ọlọ́run ní fífi ààyè sílẹ̀ láti rán olùgbàlà sí ayé kí a bá lè gba àwa tí a ti ṣáko lọ àwa tí a ti sọnù àwa tí a ti jìnnà réré sí ọlọ́run kí a bá lè gbà wá là lónìí à ń wo ìtúnríran fún ìfọ́jú ọkàn ìtúnríran fún ìfọ́jú ọkàn ó yẹ kí a mọ̀ wípé àwa ènìyàn nípa ti ẹ̀dá yálà ajẹ́jù ni tàbí ajẹ́kèfèrí yálà a jẹ́ aláwọ̀ funfun àbí a jẹ́ aláwọ̀ dúdú ní ilẹ̀ áfíríkà ẹnikẹ́ni tí ìbá jẹ́ tí ó wà lórí ilẹ̀ ayé yìí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ádámù a rí wípé bíbélì sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìlágbára irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìní olùrànlọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí ẹni tí kò ní ìrètí wípé yóò lè ṣeé ṣe láti rí ìmọ́lẹ̀ ògo ìhìn rere ti Ọlọ́run bí kì í bá ṣe wípé ó bá Jésù Kristi pàdé nítorí àbí wa ní afọ́jú nípa ti ẹ̀mí ẹni tí a bí ní afọ́jú tí kò mọ bàbá ẹni tí a bí ní tí kò mọ olùgbàlà ẹni tí a bí ní tí kò mọ olùfẹ́ ọkàn rẹ̀ ẹni tí a bí ní tí kò mọ ọ̀nà ìyè ọ̀nà ìgbàlà ní ẹnì kọ̀ọ̀kan wa ni ó jẹ́ a sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run kò ṣeé ṣe fún ẹ̀dá kan láti là wá lójú nípa ti ẹ̀mí bí kì í bá ṣe wípé a bá Jésù pàdé yẹ kí n ka èyí fún ọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú Jòhánù orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n láti ìgbà tí ayé ti ṣẹ̀ a kò sì gbọ́ pé ẹnìkan la ojú ẹni tí a bí lè afọ́jú rí láti ìgbà tí ayé ti ṣẹ̀ ọkùnrin yìí ń sọ wípé a kò gbọ́ bí kì í bá ṣe wípé òun bá Jésù pàdé a kò gbọ́ wípé ẹni tí abílé afọ́jú wípé ẹnìkan là á lójú ohun tí ó yẹ kí ó yé wa ni wípé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ àwa tí a jáde láti inú ẹ̀ṣẹ̀ tí a ti mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun láti kékeré wá ó yẹ kí a mọ̀ wípé a bí wa gẹ́gẹ́ bí afọ́jú kò sì ṣeé fún ẹnikẹ́ni kò ṣeé ṣe fún ẹ̀sìn kan kò ṣeé ṣe fún ìrúbọ kan kò ṣeé ṣe fún agbára tiwa tàbí òye tiwa tàbí ìmọ̀ wa kí a fi la ara wa lójú nípa ti ẹ̀mí nítorí bẹ́ẹ̀ ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ ìdáǹdè kúrò nínú ìfọ́jú ọkàn ó wá láti ọ̀dọ̀ Kristi nìkan ṣoṣo ṣùgbọ́n kí ni àwọn àwòrán tí a fi hàn wá nípa ti ẹ̀mí nípa àwọn afọ́jú kí sì ni ohun tí ó fa ìfọ́jú ọkàn àti kí ni àwòtán tàbí ìwòsàn fún ọkàn òkùnkùn èyí ni ó mú kí a wo ọ̀rọ̀ ọlọ́run ní ìpele mẹ́ta ìkíní àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí ìkejì àwọn ohun tí ó fa ìfọ́jú ọkàn ìkẹta ìwòsàn fún ọkàn òkùnkùn wa yẹ kí a lọ sí ìpele kìíní àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí ohun tí a ń sọ níhìn ni wípé ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí a bí láti inú obìnrin ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó wá sí ayé yìí nípasẹ̀ ádámù àti éfà ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àgọ́ ara erùpẹ̀ yìí wọ̀ a wa lè afọ́jú bí a ti bí wa ní afọ́jú a kò mọ rere yàtọ̀ sí búburú afọ́jú nìyí nìyí bí a ti bí wa ní afọ́jú a kò mọ ọ̀nà ìgbàlà ọ̀nà ìyè ọ̀nà tí a ó rìn tí a ó lè lọ sọ́dọ̀ ọlọ́run tààrà a kò mọ̀ èyí ni a ń pè ní afọ́jú nípa ti ẹ̀mí jẹ́ kí a wà wà àwọn àwòrán tí bíbélì tí ó là sílẹ̀ fún wa tí ó yà fún wa nípa ti àwọn afọ́jú nípa ti ẹ̀mí nínú àìsáyà ìwé wòlíì àìsáyà orí ìkọkàndínlọ́gọ́ta láti ẹsẹ̀ ìkẹwàá à ń wá ògiri kiri bí afọ́jú àwa sì ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú àwa ń kọsẹ̀ lọ́sàn gangan bí ẹni pé lóru ní ibi ahoro bí òkú èyí ni a fi ṣe àpẹẹrẹ àti àpèjúwe ìfọ́jú ọkàn tí ó ti dé bá ẹnì kọ̀ọ̀kan nínú ayé bí o bá wo àwòrán tí a yà sílẹ̀ yìí àwòrán nípa rẹ àwòrán nípa ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan àwọn nípa ẹ̀dá kọ̀ọ̀kan tí ó wà nínú ayé ó sọ wípé àwa ń wá ògiri bí afọ́jú ó jẹ́ wípé a ò rí ibi tí a ń lọ ó sì sọ wípé àwa ń wá ọ̀nà bí ẹni tí kò lé ojú ó tún wá sọ wípé àwa ń kọsẹ̀ lọ́sàn-án gangan bí a bá ń sọ wípé à ń kọsẹ̀ lọ́sàn-án gangan ọ̀sán gangan tí a ń sọ nípa ti ẹ̀mí ni ó ń sọ wípé Kristi ti wá sí ayé ìmọ́lẹ̀ ayé yìí ó ti sọ òkùnkùn ó ti sọ di ọ̀sán gangan àti fún wa ní bíbélì àti fún wa ní ọ̀rọ̀ ọlọ́run àti fún wa ní àwọn aṣáájú nípa ti ẹ̀mí àti rí àpẹẹrẹ àwọn àpọ́sẹ̀lì nínú májẹ̀mú titun a sì ti rí àwọn tí wọ́n ti mọ ọ̀nà ìgbàlà ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a wà lé ọ̀sán gangan síbẹ̀síbẹ̀ àwa ń kọsẹ̀ a sì ń wá ọ̀nà kiri bí ẹni tí kò lé ojú ẹlòmíràn a fi a fi ìjọ sílẹ̀ a fi ibi tí a ti ń wàásù ẹ̀kọ́ tí ó yè kooro ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run a fi sílẹ̀ a tún máa káàkiri bí ẹni tí ó ń wá ọ̀nà a la ọ̀nà ìgbàlà sílẹ̀ fún ó wà nínú àwọn ìwé kéékèèké ìwé ìpolongo ìhìnrere ó wà nínú ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń pín fún àwọn ènìyàn ó wà nínú ìwé wa inú ìwé mímọ́ ó wà nínú bíbélì ó wà nínú kásẹ̀tì tí a ti gbà sílẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ afọ́jú nípa ti ẹ̀mí apá nǹkan wọ̀nyí tì a tún máa wá ọ̀nà kiri gẹ́gẹ́ bí ẹni tí kò lé ojú èyí ni àpẹẹrẹ àti àpèjúwe àti àwòrán àwọn tí kò lọ́lọ́run àwọn tí kò ní ìgbàlà àwọn tí kò mọ ọ̀nà ìyè àwọn tí a pè ní afọ́jú nípa ti ẹ̀mí ẹ jẹ́ kí a wo Ezekiel Ezekiel orí kejìlá láti ẹsẹ̀ ìkejì ezekiel orí kejìlá ẹsẹ̀ ìkejì ọmọ ènìyàn ìwọ ń gbé àárín ọlọ̀tẹ̀ ilé tí wọ́n ní ojú láti rí tí wọn kò sì rí i wọ́n ní etí láti gbọ́ wọn kò sì gbọ́ nítorí ọlọ̀tẹ̀ ilé ni wọ́n níhìn ni a sọ fún ezekieli tí ó jẹ́ wòólì láàrin àwọn ọmọ israẹli àwọn ọmọ israẹli ni ó yẹ kí a rò wípé ó yẹ kí ó mọ ọ̀nà ìgbàlà nítorí àwọn ni a ti fi májẹ̀mú láéláé lè àfilé lọ́wọ́ májẹ̀mú láéláé yìí ni ó sọ nípa ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ń bọ̀ wá sí ayé láti gba olúkúlùkù wa là májẹ̀mú láéláé yìí ni ó sọ nípa ẹni náà tí a ó bí láti inú wúndíá tí yóò jẹ́ kí a gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti lọ́wọ́ èṣù ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a gbé bíbélì fún wọn a fi inú ọlọ́run hàn wọ́n a là wọ́n lóye a fún wọn ní ìlànà àti àṣẹ àti òfin ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n jẹ́ ọlọ̀tẹ̀ wọ́n jẹ́ alágídí wọ́n jẹ́ àṣetinú ẹni wọ́n jẹ́ aláìgbọràn ọmọ nítorí bẹ́ẹ̀ ni ọlọ́run fi ń sọ wípé ezekieli wà láàrin àwọn ọlọ̀tẹ̀ ilé israeli àwọn tí ó ní ojú láti fi rí ọ̀nà ìgbàlà ṣùgbọ́n tí kò sì rí i ẹni àpẹẹrẹ àti àpèjúwe fún wa láti mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan tí a bí láti inú obìnrin wípé àfọ́jú ni bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ israeli bí a bá ń sọ èyí nípa ti àwọn tí a ti fi ìlànà ọlọ́run hàn bí ẹ bá ń sọ èyí nípa ti àwọn ọmọ láti ìrandíran fún Abrahamu báwo ni kí a sọ nípa ti àwọn kèfèrí àwọn tí kò lọ́lọ́run àwọn tó jẹ́ wípé igi àti ọ̀pẹ ni wọ́n ń bọ àwọn tí ó jẹ́ wípé ìgbẹ́kẹ̀lé wọn wà nínú òkúta ìgbẹ́kẹ̀lé wọn wà nínú ohun asán ti ayé yìí mélòó mélòó ni kí a sọ bí a bá pe àwọn Ísírẹ́lì tí ó ní wòlíì tí ó ní àwọn adarí tí ó ní àwọn tí ó ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run bí a bá pè wọ́n ní afọ́jú kí ni kí a pe àwọn kèfèrí tí kò lọ́lọ́run tí kò ní ìmọ̀ tí kò ní májẹ̀mú ọlọ́run èyí jẹ́ kí ó yé wa wípé àti Júù àti kèfèrí àti afọ́jú àbíwa gẹ́gẹ́ bí afọ́jú ẹ jẹ́ kí a wo ẹkùn Jeremiah ẹkùn Jeremiah orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàlá Jeremiah ẹkùn Jeremiah orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàlá nítorí ẹ̀ṣẹ̀ àwọn wòlíì rẹ̀ àti àìṣedédé àwọn àlùfáà rẹ̀ tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn olódodo sílẹ̀ lé rẹ̀ wọ́n ti rìn kiri bí afọ́jú ní ìta wọ́n sì di aláìmọ́ fún ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn níhìn ni a tún jẹ́ kí ó yé wa ní ẹsẹ̀ ìkẹrìnlá yìí wípé ẹ̀ṣẹ̀ gbilẹ̀ kan ní ọ̀dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì àwọn tí a ti la ọ̀nà ìgbàlà fún ṣùgbọ́n wọ́n kọ ọ̀nà ìgbàlà àwọn tí ó jẹ́ wípé arán wòlíì sí wọn èyí tí wòlíì bá fi ṣe ìyípadà ní ilé Ísírẹ́lì àwọn wòlíì pàápàá wọn di ẹlẹ́ṣẹ̀ wọ́n ré òfin Ọlọ́run kọjá àtúrán àlùfáà sí wọn àwọn àlùfáà pàápàá èyí tí wọn ìbá fi mú àìṣedéédé kúrò àwọn àlùfáà pàápàá wọ́n tún dákún àìṣedéédé ilé Ísírẹ́lì èyí ni Ọlọ́run fẹ́ wá wípé àwọn wọ̀nyí ń rìn kiri bí afọ́jú ní ìta ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí a bá wọ àárín wa àwọn tí ó yẹ kó máa tọ́ wa sọ́nà gẹ́gẹ́ bí adarí ní orílẹ̀-èdè àwọn tí ó yẹ kó máa tọ́ wa sọ́nà kí ó máa fi ọ̀nà ọlọ́run hàn wá gẹ́gẹ́ bí àlùfáà gẹ́gẹ́ bí àwọn tí ó ti kẹ́kọ̀ọ́ gboyè nínú ẹ̀kọ́ bíbélì tí wọ́n ti di bíṣọ́ọ̀bù tí wọ́n ti di ọ̀pọ̀ tí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ oyè àti ipò nínú ìjọ kì í ha ṣe àwọn náà ni wọ́n ń bayé jẹ́ kì í ha ṣe àwọn náà ni wọ́n ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ kì í ṣe láàrin wọn láti rí agbára òkùnkùn kìí ṣe láàrin wọn láti rí àwọn tó lọ múlẹ̀ pẹ̀lú àwọn oṣó pẹ̀lú àwọn àjẹ́ ní bí a bá rí bẹ́ẹ̀ láàrin àwọn bíṣọ́ọ̀bù láàrin àwọn àlùfáà láàrin àwọn wòlíì kí a ṣe àwọn wòlíì létí òkun ló tún kóbìnrin jọ èyí ni a fi ń sọ fún wa wípé gbàtí wòlíì àti àlùfáà tí wọ́n ti ń dákún àìṣedéédé ilẹ̀ náà wípé àwọn ènìyàn pàápàá wọ́n ń rìn kiri bí afọ́jú ní ìta bí o bá wo ìgboro wa ó rí àwọn tí ó rìn kiri bẹ́ẹ̀ ni wípé wọn ò níbi rè wọn á jí láàárọ̀ wọn máa rìn káàkiri ńbo ni wọ́n ti ń bọ̀ ńbo ni wọ́n wà ńbo ni wọ́n ń lọ kí ni dé tí wọ́n wá sí ayé yìí nígbà wo ni ayé yóò parí fún wọn nígbà wo ni a ó fi ìpè pè tí a ó pè wọ́n lọ sí ọ̀run wọn kò mọ̀ wọn kàn rìn káàkiri bẹ́ẹ̀ tí kò níyè nínú wọ́n rìn káàkiri bẹ́ẹ̀ pé wọn ò mọbi tí wọ́n ń lọ wọ́n rìn káàkiri bẹ́ẹ̀ ni wípé wọn ò mọ nǹkan tí wọ́n ń wá wọ́n rìn káàkiri bẹ́ẹ̀ ni wípé ọ̀nà ìgbàlà ọ̀nà ìyè ọ̀nà ìtẹ̀síwájú tàbí ìlọsíwájú kò yé ẹnì kọ̀ọ̀kan wẹ́sẹ̀ ìkẹrìnlá lẹ́ẹ̀kan sí ó ní wọ́n rìn kiri bí afọ́jú ní ìta wọ́n sì di aláìmọ́ fún ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn ní ìgboro wa bí wọ́n ti ń rìn káàkiri ìrìnkúrìn tí wọ́n rìn káàkiri ó ń fa ìfẹ́kùfẹ́ ó ń fa ìwà ipá ó ń fa ìwà ọ̀daràn láàrin ìgboro tí ó jẹ́ wípé a kò lè súnmọ́ wọn nítorí pé bí a bá súnmọ́ wọn wọn bá tiwa jẹ́ bí a bá súnmọ́ wọn ìbàjẹ́ tiwọn àti ìwà ipá tiwọn ó lè kó nǹkan mìíràn bá wa ibi e, a bá súnmọ́ wọn ó lè jẹ́ kí nǹkan tí a ò mọ́wọ́ tí a ò mẹsẹ̀ rẹ̀ ó lè jẹ́ kí wọ́n pè wá sílé ẹjọ́ láti máa dáhùn ẹjọ́ nǹkan tí a kò mọ̀ nípa rẹ̀ èyí ni ìfọ́jú ọkàn tí ó ti dé bá ayé èyí ìfọ́jú ọkàn tí ó wà láàrin wa yá ṣe àwọn tí mo sọ lẹ́ẹ̀kan wípé bóyá àwọn tí kò mọ bíbélì wípé bóyá àwọn tí kò tí ì lọ sí ilé ẹ̀kọ́ gíga àwọn tí kò mọ bí a ti wàásù bóyá àwọn nìkan ni à ń pè ní afọ́jú wo májẹ̀mú titun kí o wo Matthew orí kẹẹ̀ẹ́dógún Matthew orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrìnlá ẹ jọ̀wọ́ wọn sí afọ́jú tí ń fọ̀nà hàn afọ́jú ni wọ́n bí afọ́jú bá sì fọ̀nà hàn afọ́jú àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò Jésù lẹni tí ó ń sọ̀rọ̀ yìí kì í ṣe ẹni tí ó lè sọ̀rọ̀ tí a lè sọ wípé kí ló ń sọ ẹni tó mọ nǹkan tó ń sọ ni Jésù kì í ṣe asọ̀rọ̀mágbèsì ẹni tí kàn máa ń sọ bótobòto láì nítumọ̀ kí Jésù tó sọ ọ̀rọ̀ kan a ti yẹ̀ ẹ́ a ti gbé yẹ̀wò dáradára a ti mọ̀ wípé òtítọ́ pátápátá ni ohun tí òun sọ níhìn ni Jésù ń sọ nípa àwọn oníwàásù àti nípa àwọn ọmọ ẹ̀yìn oníwàásù níhìn ni Jésù ń sọ nípa àwọn adarí ilé ìsìn tí ó tún sọ nípa àwọn ọmọ ìjọ nínú ilé ìsìn ó lo èdè yìí afọ́jú ó lò ó lẹ́ẹ̀mẹ́rin jẹ́ kí n tún kà á kí o wò ó dáadáa wípé afọ́jú yìí ó lò ó lẹ́ẹ̀mẹ́rin ẹ jọ̀wọ́ wọn sí afọ́jú tí ń fọ̀nà hàn afọ́jú ni wọ́n bí afọ́jú bá sì fọ̀nà hàn afọ́jú àwọn méjèèjì ni yóò sì ṣubú sínú ihò ó lo èdè yìí afọ́jú lẹ́ẹ̀mejì fún àwọn tí ó ń tọ́ àwọn ẹlòmíràn nípa ti ọlọ́run ó sì lo èdè afọ́jú yìí fún àwọn tí ń tẹ̀lé ẹ̀kọ́ àti ìlànà àwọn ilé ìsìn wọ̀nyí ó ń sọ nípa àwọn àlùfáà ó ń sọ nípa àwọn oníwàásù ó ń sọ nípa àwọn tí wọ́n fi ara wọn ṣe evangelist ó ń sọ nípa àwọn tí wọ́n ń la ọ̀nà fún àwọn ẹlòmíràn wípé wọ́n ń la ọ̀nà ìjọba ọ̀run ó ní afọ́jú ni wọ́n ẹni tí ó rò wípé a ó ní ìgbàlà bí a bá ń rúbọ afọ́jú ni ẹni tí ó rò wípé nípa iṣẹ́ rere wa ẹni tí ó rò wípé bí a bá ń fún alágbe lówó ẹni tí ó rò wípé bí a bá ń ṣe sàárà ẹni tí ó rò wípé bí a bá ń lọ sórí òkè nípa bẹ́ẹ̀ ni a ó fi rí ojú ọlọ́run nípa bẹ́ẹ̀ la ó fi bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ afọ́jú ni ẹni tí ó rò wípé bí a bá wọ aṣọ funfun ìwọ náà gbé yẹ̀ wò ọkàn dúdú ìwà jẹ́ búburú ìṣe ó jẹ́ ibi ìjà ò kúrò ń bẹ̀ ìbínú ò kúrò ń bẹ̀ àrán kan ò kúrò ń bẹ̀ olè jíjà ò kúrò ń bẹ̀ kí a wá rò wípé gbà tí olè wà nínú gbà tí ìjà wà nínú gbà tí ojú kòkòrò tí ó wà nínú wa tí ó fi ọkàn wa ṣe ibi ìtẹ́ ibi igun wa ṣùgbọ́n tí a gbé aṣọ gẹ̀rẹ̀jẹ̀ aṣọ funfun wọ̀ tí a rò wípé aṣọ funfun yìí ni ó jẹ́ kí a lè gbàdúrà àgbàyọrí kí a lè rí ojú ọlọ́run ìfọ́jú ọkàn nìyí ẹlòmíràn a rò wípé bí a bá wá sí ilé ìsìn ní ìbẹ̀rẹ̀ ọdún tí a wá ní àsìkò àjínde tí a sì wá ní ìparí ọdún wípé o parí àti kẹsẹ̀já nínú ìgbàgbọ́ o mọ̀ wípé ìfọ́jú ọkàn ni àwọn ẹlòmíràn a máa sọ wípé bí o bá ti dáwó sí àpò àlùfáà tí bó tiẹ̀ ń gbélé ẹ̀ jókòó bó tiẹ̀ nígbàlà ṣùgbọ́n bí o bá ti ń fi owó sí inú àpò àlùfáà wípé o parí ìgbàlà ti dé ó parí ọ̀run rere yóò jẹ́ tirẹ̀ ìfọ́jú ọkàn nìyí òun ló fi wá ń sọ wípé àwọn Farisí àwọn tí wọ́n rò wípé wọ́n ń la ọ̀nà ìjọba àrùn fún àwọn ẹlòmíràn ó ní ẹ fi wọ́n sílẹ̀ ẹ jọ̀wọ́ wọn bẹ́ẹ̀ wípé amọ̀nà tàbí afọ́jú tí ó ń fi ọ̀nà hàn afọ́jú ni wọ́n wípé àwọn méjèèjì yóò ṣubú sínú ihò ṣé o mọ ihò tí a ń sọ ihò kì í ṣe sàárè nìkan ni wọ́n ń sọ wọ́n ń sọ nípa ọ̀run àpáàdì wọ́n ń sọ nípa ọ̀run àrèmábọ̀ wọ́n ń sọ nípa ibi tí ènìyàn bá dé tí kì í lè padà mọ́ ibi tí kò sí àtúnṣe tí kò sí rònúpọ̀ àdàmọ́ wípé ọ̀run àpáàdì bí wọ́n bá ti jìn sí kòtò yìí ó parí láéláé ǹjẹ́ òní gbéyẹ̀wò ǹjẹ́ òní gbàrò láti wò àwọn wo ló ń fọ̀nà hàn ọ́ ṣé ẹni tí ò nígbàlà ló máa fọ̀nà hàn ọ́ bọ́n ṣe nígbàlà ṣé ẹni tí ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ akóbìnrin jọ ṣé òun ló máa sọ fún ẹ bí a ṣe ń borí ìdánwò ìdánwò ti ara ṣé ẹni tó ń káàkiri nígbà tí ó bá kúrò ní orí àga ìwàásù tí ó tún lọ mú tí ṣé òun ló máa wá sọ fún ọ ló máa wá là ọ lóye bí o ṣe lè borí àwọn ẹ̀ṣẹ̀ ìgbésí ayé rẹ rántí o wípé ọ̀rọ̀ Jésù a kò lè kó dànù bí a bá yẹ̀ ẹ́ sílẹ̀ nísinsìnyí tí a dágunlá tí a kò gbọ́ ohun tí Jésù ń sọ a ó tún bá Jésù pàdé ní ọjọ́ ìdájọ́ yóò sì rán wa létí wípé ṣé o kà á nínú bíbélì ohun tí òun sọ wípé bí afọ́jú bá ń fi ọ̀nà hàn afọ́jú wípé àwọn méjèèjì yóò jọ ṣubú sí inú ihò inú ìkòtò ọ̀run àpáàdì yẹ kí a wo kọ́rìntì kejì ohun tí mo ń sọ ni àwòrán tí a fi hàn wá nínú bíbélì wípé àwọn tí kò lọ́lọ́run àwọn tí kò ní ìgbàlà wípé wọ́n jẹ́ afọ́jú yẹ kí a wo kọ́rìntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ojú inú wọn fọ́ mo rò wípé ó yí ọ dáradára nísinsìnyí nínú kọ́rìntì kejì yìí orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ojú inú wọn fọ́ nítorí pé títí di òní olónìí ní kíka májẹ̀mú láéláé ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a mú kúrò tí a ti mú kúrò nínú Kristi níhìn ni a fi ni a ń sọ nípa ojú inú ojú ti ọkàn èyí ni a fi ń sọ nípa ìtúríran fún ọkàn fún ìfọ́jú ọkàn ṣùgbọ́n ó sọ wípé àwọn Júù àti àwọn kèfèrí pẹ̀lú wípé títí di òní olónìí bí wọ́n tilẹ̀ ń ka bíbélì wípé ojú inú wọn ti fọ́ wọn kò lè rí wípé Jésù Kristi ní ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ wọn kò lè rí wípé nípa ẹ̀jẹ̀ jésù kristi ni a fi ń wẹ ẹlẹ́ṣẹ̀ mọ́ tí ó ń funfun ju snow lọ wọn kò lè rí wípé nípa òdodo jésù èyí ni à ń kà sí òdodo fún ọkàn ẹlẹ́ṣẹ̀ tí ó rọ̀ mọ́ àgbélébò kí ó ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú olúwa wọn kò lè rí wípé jésù kristi nìkan ṣoṣo ní olùgbàlà wípé kò sí orúkọ mìíràn yálà ti áńgẹ́lì yálà ti igi yálà ti olùdásílẹ̀ ìjọ yálà ti òkúta yálà ti òrìṣà kan tí ó lè gba ẹnikẹ́ni là orúkọ yìí kan ṣoṣo ni a fún wa wípé bí a bá fẹ́ ní ìgbàlà bí a bá fẹ́ rí ojú ọlọ́run wípé kí a wá sọ́dọ̀ ọlọ́run nípasẹ̀ jésù kristi wípé nípa bẹ́ẹ̀ nìkan ni a fi lè rí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ àti ìdáǹdè kúrò nínú ọkàn òkùnkùn wa ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ojú inú wọn fọ́ nítorí pé títí di òní olónìí ní kíka májẹ̀mú láéláé ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a ti mú kúrò nínú Kristi Jésù Kristi nìkan òun ni ó lè fún wa ní ìgbàlà ìdáǹdè kúrò nínú ẹ̀ṣẹ̀. bí a bá ń sọ nípa ti afọ́jú ó ṣeé ṣe kí o máa tọ́ka sí àwọn ẹlòmíràn ó ṣeé ṣe kí o máa ṣe àpèjúwe wípé lágbájá ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ pé lágbájá kò yé afọ́jú ni kò mọ ọ̀nà ìgbàlà ṣùgbọ́n bó ṣe ti wá ní àwa ti mọ ọ̀nà ìgbàlà àwa ti bọ́ sínú ọ̀nà ìgbàlà a ti là wá lójú jẹ́ kí n ka ẹsẹ̀ bíbélì kan fún ọ kí o tún máa ṣe kí o tún máa mú kí ọ̀rọ̀ yìí kí o wá sí ara ẹlòmíràn kí o gbé e yẹ̀wò bóyá à ń sọ nípa rẹ àbí à ń sọ nípa àwọn ẹlòmíràn ni nínú Jòhánù kínní Jòhánù kínní orí kejì ẹsẹ̀ ìkọkànlá Jòhánù kínní orí kejì ẹsẹ̀ ìkọkànlá ṣùgbọ́n ẹni tí ó bá kórira arákùnrin rẹ̀ ó ń gbé inú òkùnkùn ó sì ń rìn nínú òkùnkùn kò sí ìmọ̀ kò sì mọ̀ ibi tí òun rè nítorí tí òkùnkùn ti fọ́ ọ lé ojú ẹni tí ó kórira arákùnrin rẹ̀ ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí. E jẹ́ kí a fi sùúrù ṣe àlàyé ní kíkún fún wa bí a bá ń sọ nípa arákùnrin ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alábàágbé wa bí o bá jẹ́ ẹni tí ó ti gbéyàwó sí ilé tàbí ẹni tí ó lọ́kọ ṣùgbọ́n tí ọkọ ti ṣẹ̀ ọ́ tí o wá sọ wípé láéláé àfọ̀run alákejì ni a ti lè parí ìjà yìí o kórìíra arákùnrin rẹ o kórìíra ọkọ rẹ tàbí o kórìíra arábìnrin rẹ ìyàwó rẹ o sì ń sọ wípé kò sóhun tó lè ṣe kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀ ó lè máa kúnlẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ò ní gbẹ̀bẹ̀ bíbélì sọ wípé òkùnkùn ti fọ́ ọ lé ojú tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn aládùúgbò àwọn ojúlùmọ̀ àwọn tí a ń bá pàdé lóde ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn ni ó ṣẹ̀ wá tàbí nǹkan kan ló ṣẹlẹ̀ bóyá wọ́n ṣe ìwọ̀sí sí ọmọ wa bóyá wọ́n rẹ́ wa jẹ lọ́nà kan tàbí òmíràn o sì ní ìkórira nínú ọkàn rẹ o sì ń sọ wípé o ń dúró de àkókò tí o gbẹ̀san o ń dúró de àkókò tí ó jẹ́ pé àwọn ti ju òkúta àwọn ti ju iyẹ̀pẹ̀ wọ́n jù ọ́ ṣùgbọ́n òkúta gidi ló jù lù wọ́n tí ó fọ́ orí wọn yánnyán irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé òun dúró de àkókò láti gbẹ̀san ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀ ó ń gbé nínú òkùnkùn ó sì ń rìn nínú òkùnkùn kò sì mọ ibi tí òun rè ó ń kọrin wípé òun lọ síjọba ọ̀run ó ń kọrin wípé jésù kristi ń padà bọ̀ láti mú mi lọ sílé ó kọrin wípé gbangba làjọ máa dé ìjọba ọ̀run kò mọ ibi tóun rè kò mọ̀ wípé òun roko ọ̀run àpáàdì sílẹ̀ ó ní nítorí tí òkùnkùn ti fọ́ ọ lé ojú níbo ló wà èwo ló ń ṣe èwo ni ìpín rẹ ṣé o jẹ́ ẹni tí Jésù Kristi ti là lójú ni o ti rí ọ̀nà ìgbàlà o ti rí ọ̀nà ìyè anípẹ̀kun tàbí o ṣe wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀ àwọn àwòrán tí a fi hàn wá yìí kì í ṣe àwọn nǹkan tí a lè fọwọ́ rọ́tì sẹ́yìn kì í ṣe àwọn nǹkan tí a lè gbàgbé tí a lè rò wípé kò já mọ́ nǹkan kan Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn tí ó gbé ara yìí wọ̀ wípé afọ́jú nípa ti ẹ̀mí ni nítòótọ́ ó jẹ́ afọ́jú nítorí irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí ó wà ní ọ̀nà jíjìn réré ohun tí ó lè rí ni àwọn nǹkan ti ayé àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó rẹ̀ bí a bá ń sọ nípa àwọn nǹkan ti ayérayé àwọn nǹkan ti ìjọba ọ̀run bí a bá ń sọ nípa ọ̀run rere bí a bá ń sọ nípa wúrà rẹ̀ ilẹ̀ dídán rẹ̀ bí a bá ń sọ nípa àwọn èrè tí ó ń dúró de àwọn aṣẹ́gun irú afọ́jú bẹ́ẹ̀ kò mọ nǹkan tí a ń sọ nípa rẹ̀ kò tí ì rí ọlọ́run kò sì lè rí ọlọ́run kò tí ì rí ẹwà ọ̀run àti ẹwà ẹwà mímọ́ irú ẹni bẹ́ẹ̀ bí ó tilẹ̀ ní àwọn àwọn ọ̀rọ̀ díẹ̀ tàbí ìmọ̀ díẹ̀ nípa ọ̀run rere ṣùgbọ́n àwọn nǹkan tí ó mọ̀ wọ̀nyí kò mú kí ó jí gìrì láti dìde láti sátọ̀ ọlọ́run lọ láti wọ ọ̀nà ìyè ọ̀nà ìgbàlà bí ó tilẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ kò lè rí ọ̀nà tí yóò gbà nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la là sílẹ̀ fún un àwọn abọ̀rìṣà wọ́n la ọ̀nà sílẹ̀ fún àwọn wòlíì èké wọ́n la ọ̀nà sílẹ̀ fún àwọn agbódegbà alágbàgbà yíyí ti ìgbàgbọ́ àwọn tí ó rò wípé àwọn gbé ìgbàgbọ́ rù ṣùgbọ́n tí òye ọ̀nà ìgbàlà kò tí ì yé wọn àwọn náà la ọ̀nà mìíràn sílẹ̀ àwọn tí wọ́n ń tọ́jú ilé káàkiri tí wọ́n ń ta ilé ìṣọ́nà tí wọ́n ń ta ìwé pẹlẹbẹ pẹlẹbẹ kan tán nígbà ilé yìí o bó bá san báyìí bó bá kà á yóò yóò pèsè rẹ sílẹ̀ fún ogun àjàkáyé tí ń bọ̀ ogun ni wọ́n ń sọ nípa rẹ̀ wọn ò sọ nípa ti ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ àwọn náà wọ́n la ọ̀nà tí wọ́n sílẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ a máa sá káàkiri láti inú ibì kan dé ibòmíràn ó ń wá ọ̀nà nítorí pé ó jẹ́ afọ́jú kò mọ ọ̀nà ìjọba ọlọ́run bóyá ń rò wípé àwọn bẹ́ẹ̀ bóyá wọn ò lè ka bíbélì ló ń dà wọ́n láàmú bóyá wọn ò kẹ́kọ̀ọ́ láti ní ìmọ̀ láti lè ka ọ̀rọ̀ ọlọ́run ló ń dà wọ́n láàmú rárá kì í ṣe bẹ́ẹ̀ bí a tilẹ̀ lè ka bíbélì bí ẹ̀mí ọlọ́run bí kò bá wá láti tan ìmọ́lẹ̀ sí ohun tí a ń kà a kò lè mọ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe rí a kò lè mọ ọ̀nà sí ìyè nípẹ̀kun jẹ́ kí n kà á fún ọ láti inú àìsáyà orí kọkàndínlọ́gbọ̀n àìsáyà orí kọkàndínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkọkànlá sí ẹsẹ̀ ìkejìlá ìran gbogbo sì dàbí ọ̀rọ̀ ìwé kan fún yín tí a dì tí a fi fún ẹnìkan tí ó mọ̀ ọ́ kà wípé èmi bẹ̀ ọ́ ka èyí tí ó sì wípé èmi kò lè ṣe é nítorí tí a dì í ìran ọ̀run ìran bíbélì ìran ìgbàlà ó dàbí èyí tí a gbé fún ẹni tí ó lè ka ìwé ṣùgbọ́n bíbélì ó jẹ́ ìwé tí a dì ìwé tí a fi èdìdí dì tí kò sẹ́ni tí ó lè ṣí bí kì í bá ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí ọlọ́run nígbà tí a sì gbé fún ẹni tí ó mọ ìwé kà tí a sọ wípé èmi bẹ́ẹ̀ ọ̀ka èyí ó wípé èmi kò lè kà nítorí tí a dì í wẹ́sẹ̀ ìkejìlá a sì fi ìwé náà fún ẹnìkan tí kò mọ tí kò mọ ìwé wípé èmi bẹ̀ ọ́ ka èyí ó sì wípé èmi kò mọ ìwé ṣé orí àti tó mọ̀ ìwé kà àti èyí tí kò mọ ìwé kà ni a rí wípé ọ̀nà ìjọba ọ̀run ó dàbí èyí tí a fi èdìdì dí nínú agbára tiwa nínú ìṣe tiwa ìlàkàkà tiwa kò ṣeé ṣe láti rí ọlọ́run àwọn tí ó jẹ́ adarí nínú ẹ̀sìn wọ́n jẹ́ afọ́jú àwọn tí ó ń tẹ̀lé wọn pàápàá wọ́n jẹ́ afọ́jú ọkàn àti ẹ̀mí wọn ó ṣókùnkùn àfi oore ọ̀fẹ́ ọlọ́run nìkan nípa ìrànwọ́ ẹ̀mí ọlọ́run ni ó lè mú kí afọ́jú kí ó wá sọ̀dọ̀ ọlọ́run kí a sì là á lójú nípa ti ẹ̀mí jẹ́ kí n bi ọ́ léèrè kan kí tilẹ̀ ni àwọn nǹkan tí ó ń fa ìfọ́jú ọkàn kí ni àwọn ohun tí ó ń fa ìfọ́jú ọkàn wọ́n pọ̀ ìkíní a rí wípé ẹ̀ṣẹ̀ àbínibí gbòǹgbò ẹ̀ṣẹ̀ èyí tí a ti jogún láti ọ̀dọ̀ ádámù nǹkan wọ̀nyí ó ń fa ìfọ́jú ọkàn nítorí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan tí a bí nínú ara ẹnì kọ̀ọ̀kan tí a ti pasẹ̀ obìnrin bí ẹnì kọ̀ọ̀kan tí ó wá sínú ayé yìí ó wá pẹ̀lú ẹ̀ṣẹ̀ àbínibí ó wá pẹ̀lú gbòǹgbò ẹ̀ṣẹ̀ ó wá pẹ̀lú ẹ̀dá ádámù nínú ọkàn rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó wá gẹ́gẹ́ bí afọ́jú nípa ti ẹ̀mí kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo àwọn ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ń dá láti ìgbà tí a ti wá sí ayé àwọn nǹkan tí a ń ṣe tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu láti ìgbà tí a ti wá sí ayé àwọn nǹkan wọ̀nyí pàápàá wọn fọ́ wa lójú yẹ kí a wo Jòhánù orí kẹsàn-án Jòhánù orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkọkàndínlógójì Jésù sì wí pé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran àti kí àwọn tí ó ríran lè di afọ́jú nínú àwọn Farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí Jésù sì wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀ ohun tí Jésù sọ ni wípé ìbá ṣe pé ẹ̀yin gbà wípé ẹ jẹ́ afọ́jú ìbá ṣe pé ẹ mọ̀ ẹ ní ìrírí wípé ẹ jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí ẹ ní ìfọ́jú ọkàn ẹ kò mọ ọ̀nà ìyè ẹ sì mọ̀ wípé Jésù Kristi ní olùgbàlà olùfúnni ní ìyè ó ní ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀ àbá ti wọ ẹ̀ṣẹ̀ yín nù àbá ti mú ẹ̀ṣẹ̀ yín kúrò ó ní ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin wípé àwa ríran nítorí bẹ́ẹ̀ nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ẹ̀ṣẹ̀ ni ó máa ń fa ìfọ́jú ọkàn ẹ̀ṣẹ̀ àbínibí lákọ̀ọ́kọ́ àti ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ti ń dá láti ìgbà tí a ti dé ayé èyí ni ó mú kí ọkàn wa kí ó ṣókùnkùn èyí ni ó ra wá níyè èyí ni ó fi jẹ́ wípé à ń ṣe ohun tí kò tọ́ ohun tí kò tọ̀nà èyí ni ó fi jẹ́ wípé à ń rin ilẹ̀ àjèjì ọ̀nà àjèjì a ò mọbi tí à ń rè èyí ni ó fi jẹ́ wípé ọkàn òkùnkùn wa ẹkùn òmùgọ̀ wa amúṣókùnkùn àfọwà lójú nípa ti ẹ̀mí wo Sefanaya Sefanaya bí o bá wo májẹ̀mú láéláé ó súnmọ́ ìparí májẹ̀mú láéláé sefanaya ó wà kí a tó dé hagai sefanaya orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínlógún èmi ó sì mú ìpọ́njú wá bá ènìyàn tí wọn ó máa rìn bí afọ́jú nítorí wọn ti dẹ́ṣẹ̀ sí olówa. Si ẹ̀jẹ̀ wọn lè ó tú jáde bí eruku àti ẹran ara wọn bí ìgbẹ́ ó ń sọ wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ afọ́jú tàbí wọ́n di afọ́jú nítorí wọ́n dẹ́ṣẹ̀ sí olówa ẹ̀ṣẹ̀ máa mú ìfọ́jú ọkàn wá àwọn nǹkan wọ̀nyí ni a là sílẹ̀ fún wa dáradára nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá jókòó sínú ẹ̀ṣẹ̀ a sínú ìfọ́jú ọkàn kí ó yé wa wípé ní àtètèkọ́ṣe sátani ṣe sátani ṣe ìlérí èṣù là ń pè bẹ́ẹ̀ luciferi ó ṣe ìlérí fún éfà wípé bí ó bá jẹ èso igi tí ọlọ́run ní kó má jẹ èso ìmọ̀ rere àti búburú wípé ojú rẹ̀ yóò là yóò mọ ìyàtọ̀ láàrin rere àti búburú wípé yóò di ọlọ́gbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan yóò dàbí ọlọ́run gbà tí tí ó gba ohùn sátani gbọ́ ohun ìṣùgbọ́ tí ó jẹ ohun tí a ní kó má jẹ èyí ni ó fi di àfọ́jú nípa ti ẹ̀mí èyí ni ìfọ́jú ọkàn ni ó fi bá gbogbo àwọn tí wọ́n ti inú ádámù àti éfà jáde kì í ṣe bẹ́ẹ̀ nìkan àwọn ẹ̀ṣẹ̀ tí a ń dá pàápàá gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àìgbọràn àbí ẹ̀ṣẹ̀ kí a ju ara wa lójú ẹ̀ṣẹ̀ mo tó tán ẹ̀ṣẹ̀ wípé a rò pé a jẹ́ ẹni rere fún ara wa ẹ̀ṣẹ̀ àìgbọràn ẹ̀ṣẹ̀ agidi àti ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà àti ẹ̀ṣẹ̀ àgàbàgebè pẹ̀lú àìgbàgbọ́ pẹ̀lú ìmọtípara àwọn nǹkan wọ̀nyí wọ́n mú ìfọ́jú bá wa jẹ́ ká wo orin dáfídì orí karùndínní ọgọ́fà orin dáfídì orí karùndínní ọgọ́fà ọ̀kan ọ̀kan àrùn láti ẹsẹ̀ ìkẹrin. E fàdákà àti wúrà lè rè wọn èyí jẹ́ òrìṣà wọn iṣẹ́ ọwọ́ ènìyàn wọ́n lé ẹnu wọn kò lè sọ̀rọ̀ wọ́n lé ojú wọn kò lè ríran èyí ń sọ nípa òrìṣà wọn èyí ń sọ nípa ère gbígbẹ́ wọn wípé wọ́n lé ẹnu wọn kò lè sọ̀rọ̀ wọ́n lé ojú ṣùgbọ́n wọn kò lè ríran ó ní wọ́n lé etí o ṣùgbọ́n wọn kò lè gbọ́ràn ní ẹsẹ̀ ìkẹfà wọ́n ní imú ṣùgbọ́n wọn kò gbóòórùn wọ́n lé ọwọ́ ṣùgbọ́n wọn kò wọn kò lò ó wọ́n lé ẹsẹ̀ ṣùgbọ́n wọn kò rìn bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde wọ ẹsẹ̀ kẹjọ dáradára àwọn tí ń ṣe wọ́n àwọn tí ń ṣe àwọn òrìṣà wọ̀nyí àwọn tí ń gbẹ́ àwọn ère wọ̀nyí àti àwọn tí ń sìn wọ́n àwọn tí ń ṣe wọ́n yóò dàbí wọn wọn ó jẹ́ afọ́jú bíi tiwọn àwọn tí ó ń sin òrìṣà wọ́n jẹ́ afọ́jú pẹ̀lú ó sọ pé bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn bẹ́ẹ̀ ni olúkúlùkù àwọn tí ó gbẹ́kẹ̀lé òrìṣà àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn ìwọ náà wò ó dáradára ẹni tí ó gé igi nínú igbó tí ó lo díẹ̀ lára igi yìí láti fi dáná tí ó wá fi díẹ̀ lára igi yìí gbẹ́ ìbejì tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí ọlọ́run tí ó ń gbé káàkiri bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí òrìṣà àkúnlẹ̀bọ ó mọ̀ afọ́jú nirú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó ń tara rẹ̀ jẹ tí ó lọ kúnlẹ̀ níwájú ìdí ìrókò tí ó ń sọ wípé kí igi kí ó fún òun lọ́mọ ó mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó gbé òkúta sílẹ̀ tí ó ta polé lórí tó ń jó káàkiri tí ó ń jó yíká òkúta yìí tí ó rò wípé òkúta ni yóò ṣe òun lóore ó mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀ òun la fi ń sọ fún wa wípé wọ́n gbẹ́ ère ó ṣeéṣe kí ó jẹ́ ère fàdákà tàbí èrè wúrà wípé wọ́n sì ń sìn wọ́n wọ́n ń bọ wọ́n wípé àwọn tó ń ṣe wọ́n yóò dàbí wọn wípé irú àwọn wọ̀nyí ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà wọn ó mú ìfọ́jú ọkàn bá wọn wo ìwé òwe orí ọgbọ̀n ìwé òwe orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún ojú tí ó sin bàbá rẹ̀ jẹ́ tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀ kànnàkànnà ẹ̀bá odò ni yóò yọ ọ́ jáde ọmọ idì a sì mú u jẹ àwọn ọmọ wa kò yé wọn wípé bí wọ́n bá ní bàbá tí ó mọ bíbélì bí wọ́n bá ní ìyá tí ó mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí wọ́n bá ní àwọn òbí tí ó jẹ́ wípé lójoojúmọ́ ni wọ́n máa ń gbé ìlànà àti ìpinnu ọ̀rọ̀ ẹbí wọn lé orí bíbélì ojoojúmọ́ nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ wọn gbélé ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí ó ṣeé ṣe kí wọ́n máa sín bàbá wọn jẹ ó ṣeé ṣe kí àwọn ọmọ wọ̀nyí nítorí pé wọ́n ti lọ sí ilé ìwé ó ṣeé ṣe bóyá bàbá ọ̀mọ̀wé ìyá ọ̀mọ̀wé ṣùgbọ́n ọmọ ọlọ́run ìyá ò ṣùgbọ́n ó ka bíbélì ìyá ò mọ nípa ọ̀nà Amẹ́ríkà àbí ọ̀nà ọ̀nà Japan tàbí kò mọ ọ̀nà ìlú England ṣùgbọ́n mọ ọ̀nà ìlú ọ̀run rere ìyá ò mọ ọba kò mọ ìjòyè nínú ayé ṣùgbọ́n mọ Jésù ọba àwọn ọba a sì ń fi ọ̀nà Ọlọ́run kọ́ àwọn ọmọ ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí wọ́n máa sin bàbá wọn jẹ wọ́n máa gan àti gbọ́ ti ìyá wọn ó sọ fún wa wípé ẹyẹ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde èyí ni a fi ń sọ wọn di afọ́jú ó ní ọmọ idì ẹyẹ mìíràn nìyí ni èyí ó sọ wípé òun ni ó mú ojú wọn ni ó mú jẹ ohun tí ó ń sọ ni pé a sọ wọn di afọ́jú ṣùgbọ́n kí o tó rò wípé àwọn ọmọdé nìkan ni à ń bá wí ìwọ pàápàá tí o jẹ́ àgbàlagbà o ní àlùfáà o ní olùkọ́ni gẹ́gẹ́ bí bàbá nínú olówa ẹni tí ó ń fi ọ̀nà ìyè ànípẹ̀kan hàn ọ́ ẹni tí ó ń sọ bí a ṣe ní láti gbéyàwó aṣọ tí a ní láti wọ̀ ìrìn tí a ní láti rìn ọ̀rọ̀ tí a ní láti sọ ìṣe tí onígbàgbọ́ ní láti ṣe ó ń sọ fún wa à ń sọ fún wa àwọn ohun àmúyẹ tí a fi lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere ṣùgbọ́n bí o bá ń sin bàbá rẹ nínú ìgbàgbọ́ tí ó ń sin jẹ́ bí o bá ń dágunlá wípé ó dùn sọ lẹ́nu mọ́ ṣe ń sọ nìyẹn wọn mọ wọn mọ wàhálà tí mo ní wọn mọ èyí tí mo ń dojúkọ bí o bá ń sin bàbá rẹ nínú olúwa bí o bá ń sin jẹ tí ó ń kan ọ̀rọ̀ ọlọ́run tí ó ń gbọ́ ó ní ó di afọ́jú nítorí wípé kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú rẹ̀ jáde èyí ni a fi ń sọ àwọn ẹlòmíràn ni a fi ń sọ wọ́n di afọ́jú ó ṣeé ṣe bóyá o lọ sínú ìmọ̀típara ni ó ṣeé ṣe ó lọ sínú ìbọ̀rìṣà ó ṣeé ṣe e, e, àgàbàgebè ni ó kún ayé rẹ tàbí àìgbọràn tàbí àfojúdi ó ní irú ẹni bẹ́ẹ̀ ó di afọ́jú nípa ti ẹ̀mí ṣùgbọ́n kí ni báwo la ṣe lè ní ìwòsàn fún ọkàn òkùnkùn báwo ni a ṣe lè mú ìfọ́jú ọkàn yìí báwo ni a ṣe lè mú kúrò Jésù Kristi ni ẹni tí ó tó láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ òní gbanilà òní mú ìfọ́jú ọkàn kúrò òní lé òkùnkùn wa lọ nítorí òun ni ìmọ́lẹ̀ ayé òun ni ìmọ́lẹ̀ fún ọkàn òkùnkùn ẹnì kọ̀ọ̀kan wa yẹ kí a wo Kọ́ríńtì kejì orí kẹta Kọ́ríńtì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ojú inú wọn fọ́ nítorí pé títí di òní olónìí ní kíka májẹ̀mú láéláé ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a ti mú kúrò nínú Kristi sórí ìbòjú tí a ti mú kúrò nínú Kristi ṣùgbọ́n títí di òní olónìí nígbàkúùgbà tí a bá ń ka Mósè ìbòjú náà ń bẹ lé ọkàn wọn ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí Olúwa a ó mú ìbòjú náà kúrò ó ní a fi sọ pé kí a tọ̀ Ọlọ́run wá ó ní a fi sọ wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀ ó ní a fi sọ wípé kí a ké pe Jésù Kristi ẹni tí ó lè mú ìfọ́jú ọkàn kúrò ṣé orí ohun tí a kọ́ lónìí nínú wíwá inú ìwé mímọ́ ṣe orí Bartimeo afọ́jú bí ó ti ń gbọ́ ìró ẹsẹ̀ ọ̀pọ̀ ènìyàn bí ó ti ń rí wípé nǹkan kan ṣẹlẹ̀ ó ń bi wípé kí ló dé tí ọ̀pọ̀ ènìyàn wà báyìí ló gbọ́ wípé jésù kristi ọmọ dáfídì ló ń kọjá lọ bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ké tantan wípé jésù kristi ọmọ dáfídì ṣàánú fún mi ní àwọn tí ó wà ní àyíká ẹ̀ ni wọ́n sọ wípé kí ó pa ẹnu mọ́ ṣùgbọ́n bí wọ́n ti ń dá a lẹ́kun bẹ́ẹ̀ ni ó tún kígbe jù bẹ́ẹ̀ lọ wípé jésù kristi ọmọ dáfídì ṣàánú fún mi a wípé bí jésù ti ń sọ̀rọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ó ń lọ sí jerusalem láti kú fún ẹ̀ṣẹ̀ wa bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí ó ṣe pàtàkì láti lọ sí ká Calvary òun ló ń bá lọ ó dẹsẹ̀ dúró bí ó ti dẹsẹ̀ dúró bẹ́ẹ̀ ni ó ní kí wọ́n pè é wá bí wọ́n ti pè wá ni ó wípé kí ni o fẹ́ kí n ṣe fún ọ ni ó sọ wípé òun fẹ́ ríran ni òun fẹ́ ríran ni rántí wípé kò dákẹ́ o àwọn Yorùbá wọn á sọ fún wa pé bí a bá dákẹ́ tara ẹni a bá ni dákẹ́ bí o bá dákẹ́ sínú ẹ̀ṣẹ̀ bí o bá dákẹ́ sínú àìṣòdodo bí o bá dákẹ́ sínú àìṣòótọ́ bí o bá dákẹ́ sínú èké àti irọ́ bí o bá dákẹ́ sínú ìwà òkùnkùn tara rẹ àbá ọ̀dákẹ́ ṣùgbọ́n wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀ bí o bá ké tantan bí o bá ké pe ọlọ́run wípé ọlọ́run dáríjì mi ọlọ́run ṣàánú fún mi mo fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ìfọ́jú ọkàn yìí mú un kúrò ó ní nígbà tí o bá tọ̀ jésù kristi wá nígbà tí o bá yí padà sí olúwa ó ní yóò mú ìbòjú náà kúrò nítorí bẹ́ẹ̀ tọ̀ ọlọ́run wá lónìí o ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí lo tún dúró dè o ti gbọ́ wípé jésù kristi nìkan òun ni ó rú ẹbọ fún wa àrókún àti àródà jésù kristi nìkan òun ni ó wá la ọ̀nà ìyè fún wa ó ní èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi gba tí ó ti mọ̀ wípé jésù kristi ní ọ̀nà ìyè ó ṣe dìde ó ṣe sọ wípé èmi ò tọ̀ ọlọ́run lọ ó ṣe sọ pé èmi ò sọ fún ọlọ́run wípé mo ti dẹ́ṣẹ̀ sí ọ àti sí àwọn aládùúgbò mi mi ò yẹlé ẹni tí àbá máa pèlé ọmọ rẹ ṣùgbọ́n dáríjì mi fi àánú jésù kristi fi gbà mí là fi ẹ̀jẹ̀ jésù kristi kí o fi wẹ̀ mí kí la tún dúró fún sọ fún ọlọ́run dìde dúró lórí ẹsẹ̀ rẹ tàbí kí o kúnlẹ̀ lórí ẹsẹ̀ rẹ kí o sọ fún ọlọ́run wípé ìfọ́jú ọkàn tí ó ń bá ọjà ìfọ́jú ọkàn tí ó wà pẹ̀lú rẹ ó ń fẹ́ kí ọlọ́run kí ó mú ọ kúrò ó ń fẹ́ kí a gba ọkàn rẹ là ó ń fẹ́ kí a ṣe ọ níyè ó ń fẹ́ kí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ìbáṣe ìmutípara ni ìbáṣe àìgbàgbọ́ ni ìbáṣe ìbọ̀rìṣà ni ìbáṣe àìgbọràn ni ìbáṣe àgàbàgebè ìbáṣe wípé o jẹ́ olórí kunkun ẹni tí ń ṣe tinú rẹ̀ ìbáṣe wípé o jẹ́ aláṣẹ rẹ́gẹ̀ẹ́ o jẹ́ ẹni tí a ń bá wùṣùkọ́ tí ń wárùn kì sọ fún ọlọ́run wípé kò fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ìpọ́jú ọkàn tí ó bá ọjà ó fẹ́ kí ọlọ́run mú un kúrò kékeré ọlọ́run ké pe ọlọ́run ó ṣetán nísinsìnyí láti dáríjì ọ́ láti gbà ọ́ là láti mú ìfọ́jú ọkàn kúrò láti jẹ́ kí o lè bá ọlọ́run dọ̀rẹ́ kí o bá lè jẹ́ ẹni tí a ṣí lójú tí yóò lè rí ìyìn àìnípẹ̀kun bí o bá gbàdúrà ó dájú wípé ọlọ́run yóò gbọ́ ọ